oníbèrè ẹlẹ́ẹ̀kejì wọn ló ń pa Farida Abubakar wọ́n ní ẹ̀dá fún kí ni condition ti zaka tí èèyàn rí lórí sùkúùkù tí èèyàn fi bá gọ́ọ̀mẹ́ntì lòwò pọ̀ kí ni irú zaka báyìí kí ni condition rẹ̀. èrè tí èèyàn rí yẹn tó bá ti wọ nìsáàbì yẹn yọ nígbà tó ṣe sùkúù pẹ̀lú ìjọba tó wá rí èrè wọ́n fún ní profit tiẹ̀ ọwọ́ arípé owó yẹn ti wọ́n ní sáàbù ó sì kọ́ dúkọ̀ lọ́wọ́ rẹ̀ ó yọ zaka ó di onímí ọtí òwò pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wọ́n fún ní 3 million naira ó ti wọ́n ní sáàbù 3 million yẹn ó ti wá kọ́ dúkọ̀ lọ́wọ́ rẹ̀ ó yọ percent that's 75,000 naira ó fi zaka ó di yé nà torí every million kan 25,000 ní zaka rẹ̀ ó di yé that's 2.5 percent ó di é náà